وسيئات أعمالنا إنه من يهدي الله bá ti ń sọ̀rọ̀ yìí àyà tèmi máa ń já pé ọlọ́run fa èyí tó kú ọlọ́lẹ́mí ṣe ọmọdún ọ̀nà yìí. kìí ṣe tó ń sì kí ẹ̀ máa tọrọ ká kọ́lọ́mù ákà ìṣàánú rẹ̀ kó tó rí bẹ́ẹ̀ òbí ọlọ́run nígbà tá a bá máa lè dé tá a ṣe ní ti dáadáa nínú oṣù yìí ọlọ́run má jò jẹ́ kó fi bàjẹ́ máa lọ́wọ́. ẹni tí ó dùn jù lẹ́ni dání wo iye tó kọ́ lẹ́ni ẹ̀ wọ́n lọ sí ti wò yìí. ìyẹn tí won bá ṣe ń jẹ́ ní mọ́ṣáláṣí láàárọ̀ ìfọ̀rọ̀ fitna ó n lápọ̀. ìgbà tí a bá wà lọ́rọ̀ bí ọ̀la àná tó bèrè lọ́wọ́ ìtọ́ba súnmọ́ra wọn la fi wẹ̀rẹ̀ wọn. ọlọ́ọ̀nẹ́ni tó bá bọ́ ọ̀rẹ́ ń ṣọ̀tá fọ́kọ̀dé àgbẹ̀ntò wúbìlà ọlọ́ọ̀lẹ́ni ọlọ́run rẹ̀ ní láti bẹ́ẹ̀ yẹ o. àwọn bàbá wa dáadáa bọ́lọ̀ bá a kẹ́hùn ọlọ́lọ́ ọlọ́lọ́run mú ọ wá wẹ̀yìn. ṣé wá ní ti fẹ́ mú ẹni àbẹ́yìn? wọ́n tó yẹ pé wọ́n kẹ́ni wọ́n náà jẹ́ bẹ́ẹ̀ látara ẹ̀ látara ẹ̀mí ẹ̀ ní ìgbàgbé bí mo ti pọ̀ ọ̀rọ̀ mi sí náà ní ṣùgbọ́n ẹ̀dá tó wà ní ìsìn nínú ọ̀nà tọ́lọ́ tún lè báyà jagun òun náà ní kéèyàn fi ẹ̀sìn ọlọ́run ọba rẹ̀ àtọ̀rọ̀ ìbá kò sí lọ́wọ́ ní ẹlẹ́ẹ̀kejì ní kíni o ẹlẹ́ẹ̀kẹta òun ni pé kéèjì gidi kò fẹ́ sin ọlọ́wọ́ bẹ́ẹ̀lẹ̀ fàkọ́tìlú àìmọ́tẹ́lú وقتلوا المشركين حيث فقدتموه حيث وجدتموه ògiri dábàá ti mọ ẹ̀bá wa jẹ pa wọn nígbà tó kó bá ti dáyé pọ̀ ọlọ́run ní ọláyíká ìgbòlá ẹni bá wà pẹ̀lú ọlọ́run làwọn àjọ tọ́lọ̀ àwọn ẹyẹ ọlọ́run jọlọ ọkọdún sí ẹ òkúta àtẹnudó mílíọ̀n ẹni tó bá mú àwọn ọ̀rẹ́ mi lọ́tà ọlọ́ọ̀tún òun ti rẹ́dì láti bá wọn ilé ìjà wọn. wọ́n máa yẹ tọkọ́lọ́ fún ilé yìí àti ìṣe ìsinmi mọ́tàlọ́tò wàhálẹ̀ kò sí bí ẹ̀yìn ṣe lè páyọ̀ ọlọ́run tó kò lè súnmọ́ lóhùn àyàfi téèyàn bá ní òun ju ìran lọ ní ìsìn gẹ́gẹ́ bí àwọn asúnfí àwọn tó ti kí ó káàkiri kọ́lọ́ba lẹ́kọ̀ọ́ dáadáa àwọn kéèké tá a ṣẹ̀ ń kọ́ àbáwọn tó ṣẹ̀ ń wálé kí ó àbáwọn tí wọ́n wò wá náà fẹ́ súnmọ́ lọ téèyàn wà fún ní bí eléyìí náà ti ń súnmọ́ lọ ẹ wá ara wọn ẹlòmíì tó bá ti délé kí ó kò bá a bá dáadáa kan jó kò bá a sọ̀rọ̀ lánàá wọ́n sọ fún ẹ ti wúlò fún wọn lọ́jọ́ wúlò fún délẹ̀. mo ní kí ló dé mo ní bọ́ fẹ́ràn wọn súnmọ́ lọ dáadáa ṣùgbọ́n ìsúnmọ́ lọ rẹ yìí tí wò rí pé ìwọ nìkan lọ dá yàtọ̀ ní mọ́sálásí tẹ̀sùbá rẹ bẹ́ẹ̀ kò tóbi yóò mọ̀ sọ́ ní kàkà mo ti jẹ́rìí ẹlòmíì ti bẹ́ẹ̀ bínú pé kó mọ́mọ́ ẹja ju ẹni síta rárá o ẹ má ti jù síta tí ọba wa gbọ́ yóò padà lọ kó bá kú bẹ́ẹ̀ lọ. ìtọ́ ṣe yí o rí báwo ṣe ni ó yẹ kó fura sí ní gángan tẹ̀lẹ̀ ntọ́ fáwọn káwọn máa ṣe ni ní káwọn máa fa alábàtí fa kura ẹni tá káwọn tó ta sọláàtò ìfáàtì oníṣẹ́ ọmọ sọláàtò ìbrahimiyya wọn ló wọn máa ti ń jẹ bẹ́ẹ̀. èyí ò lè súnmọ́ lọ́wọ́ àti tọ́lọ́ ń bá fẹ́ ìwé tá a wá gbà lọ ni pé àrẹ́bí ni wọlá ẹ̀dá lọ àbí ẹ̀sà kọ́fà pẹ̀lú ilé ẹ̀bí náwá kiri àtà òṣèlbà àrẹ́bí ni ọlọ́run ní ẹnì kankan ò ní yẹ kò ní bò lẹ́ni tí ó máa súnmọ́ pẹ̀lú náfìlà àbíkọ́lọ́ ọmọ subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ pé náfìlà làṣẹ bọ́lá. Allahu Akbar ọlọ́run dákú sàánú mi kó ṣe rọrùn fẹ́ náà ẹni pé láti bí ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n bá nù kú láti ń plan pé kí la fẹ́ ṣe lọ́rọ̀ bá kí la fẹ́ ṣe lọ́rọ̀ bàbá wọn àná ọ̀gá ọ̀nà òṣè ní kọjá lára wa débi pé màá tún fẹ́ máa gbìyànjú lọ́wọ́ èèyàn kọ̀ọ̀kan pé kí ni wọ́n ní plan fún ọ̀bá kí ni wọ́n ní plan fún ọ̀bá torí pé tí rọmọdọ́nù bá dé tó kàn lọ́mọ ẹ̀ lára ẹlòmíì àtìkìtì rẹ̀ délé ìṣẹ̀tò rẹ̀ ò tí ì change bí ti ń ṣe kí rọmọdọ́nù tó dénú náà ní continue problem yẹn ò lè rí lára ṣe ó gbọ́dọ̀ change nígbà tí ìdíyẹn bá wá dé nígbà yẹn ló ń torí àwọn nǹkan tó olóò fẹ́ ṣe nígbà ló torí ṣe èèyàn súnmọ́ náà pẹ̀lú tọ́lọ́ àwọn ọ̀fẹ́ lọ́lọ́ bí ẹ ti fẹ́ràn àyàn tó ní bí ẹ bá lọ fẹ́ràn mi tọ́wọ́ adé tó bẹ̀rẹ̀ sí gbámi létí wọ́n á fi gbégbé tó ti gbámi létí ó lọ nífẹ̀ẹ́ rẹ̀ náà àìrúfẹ́ kú. Ìdí mo bọ̀ ó ní ṣe é fún mi láti súnmọ́ èmi níbi yéèyàn á mẹ́lẹ̀ tàbí ọmọ àwọn tó dá wa onígbèsì tí náà tó wá lè báyẹn jù oníkéyàn wá rò pé tọ́lọ̀ ń kọ̀ ẹ̀yìn gẹ́gẹ́ ló fẹ́ fi súnmọ́ lọ nínú olórí títí náà ni tẹ́tí bá ti tó bọ̀ ọwọ́ abẹ́ súnmọ́ lọ ìtọ́lọ̀ wá kọ̀ ẹ̀yìn gẹ́gẹ́ ló fẹ́ fi súnmọ́ lọ nínú táwọn èèyàn náà fi ń súnmọ́ lọ lẹ́nìí onígbèsì gbéyàn kan sáàárín àwọn àtọ́lọ̀ sọ́rọ́tù zuma wàlẹ́dínà ẹ̀ الشيطان الرجيم ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى ẹ̀bá fi àwọn ẹni wọ̀nyí ìgbẹ́jọ́lódé tí fi ń sin àwọn tí wọ́n ń sìn tí wọ́n ṣéwù kìníkà ṣéwù kìníkà ṣéwù tó bá ọkọ̀ máa jẹ. ẹ̀bá ní kí lóde tí fi ń ṣe bẹ́ẹ̀ yóò ní máa ń ìta àgbàlérò nípa ọmọ ilé ìlú súnmọ́ náà wọ́n wá jù àwọn fẹ́ gbòjú ọ̀nà wọn. olùfà tábàtìrí sọ̀rí ikọ̀ èèyàn kan rèé máa gbọ́ sọ̀ríkọ̀ ànábì báyìí sọ̀ríkọ̀ tìjáníyà sọ̀ríkọ̀ kọ̀dìríyà sọ̀ríkọ̀ ṣàzàlíyà sọ̀ríkọ̀ nàkṣàbàndíyà sọ̀ríkọ̀ kílódùkù sọ̀ríkọ̀ bàrhàmíyà àti sọ̀ríkọ̀ sùlẹ̀màníyà gbogbo àwọn tọ̀rọ̀ ikú yẹn àti túrùkù pátápátá fìjìnà torí pé àwọn èèyàn bóyá ẹ̀ ọ̀gọ́ rí ẹnìkan sọ pé ẹnìkan ló ní ìgbà àgbẹ̀ iná láti súnmọ́ lọ wọ́n tó bá lọ ń ta iná àti iná tó lọ gbọ́ ọwọ́ lọ́wọ́ ṣé òun yẹn ọkàn ń tàṣe dànù ni wọ́n á ní àbá tó ní àṣírí iná àtẹ́ná lọ́wọ́ ọ̀fà gbogbo èèyàn tó bá fẹ́ fa iná àtẹ́ná tí ó fi súnmọ́ lọ àgbélọ́rọ̀ àbáyà táwọn lọ gbọ́ mi. yálà tí gbogbo ìyàwó mi gbogbo wọn tí wọ́n náà fẹ́ yálà tí kíná yẹ twelve million kọ́lé bá irú wo ni ìbò yìí torí ìbò èèyàn kan gbogbo torí ìkọ̀ tó bá bí ọ̀tọ̀ títà rẹ̀ fi pátápátá fi jìnà sí ibẹ̀ ìdíwọ́ máa gbèrè tó rẹ̀ sí ìwà yìí gbogbo ẹni tó bá ti fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀ àbádáadáa kan fẹ́ràn mi títí nígbà tá a ti ṣẹ̀dé sí ó ní ìmáàmù àbádáadáa ni kọ́lọ̀ bá tó wá ṣe délẹ̀ ó ní ìmáàmù nífẹ̀ẹ́ mo fẹ́ fún ẹ ní nǹkan báwọn àgbàlagbà máa ń fà tọ́wọ́ torí irú pòsíṣẹ̀ tó wà yìí pòsíṣẹ̀ àwọn àgbàlagbà ni wọ́n fẹ́ fún wa ní kẹta àgbàlagbà máa ń fà. ṣé àwọn sàhábà lẹ́mí àpáàtì ah, àwọn àgbàlagbà àwọn àfáànù lé ṣé kí wọ́n bá kú ní àbí kí wọ́n bá jùtọ̀ rárá o mo yára kù ọ̀dà bóyá jọba ti mú dé. kawo wọ́n wà tán mú kí ní mẹ́tẹ́ báyìí náà lọ́dà bí gómìnà àwọn àgbàlagbà tí ń belé yìí wọ́n à ní súnyà mọ́ lọ́wọ́ ẹ dákun ẹnìkan bá pè ọ́ ọba ẹ̀kọ́ mẹ́fọ́ ní sàgbàlagbà kan máa ń fà béèrè pé sànẹ́bì lọ sọ torí pé iná yẹn wọ́n fẹ́ fi súnmọ́ lọ fìtínà tó lè báyẹn tó ní kí fìtínà báyẹn máa ń sìn ọlọ́dà ọjà ṣì ń lẹ́ lẹ́nu sọ fìtínà yóò kú ààrẹ tó máa ààrẹ ìlọ ẹgbẹ́ òun náà tún nípa díẹ̀ ṣùgbọ́n fìtínà ẹ̀sìn kéèyàn ti máa súnmọ́ lọ́wọ́ mọ́ súnmọ́ lọ́wọ́ mọ́ ibi tí mo ti lọ jẹ pé kí á máa sọ fún ẹgbẹ́ ìwò ìrántọ́ kí láti ọ nìyẹn o ṣùgbọ́n torí ẹ̀kọ́ tó ṣe gbogbo ẹ̀ ti wú. وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه أباء منثورا سواء لك أبا من جاء تدبير الأبسل وقدمنا إلى ما síwájú àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ ọ̀dínlá ilẹ̀ máa àmìlú mi náà mẹ́rin fẹ́jẹ́ قدمنا فتح الله عليك نعم أعوذ بالله من الشيطان الرجيم tí ó burú fún kìyàmà هم الذين جاءوا بالصلاة والزكاة والصيام ثم الحج لكن أشركوا بالله في عبادته ثم عصوه في جميع معاملتهم النار

wọ́n kírun wọ́n gbàwẹ̀ wọ́n yọ zàká wọ́n hùwà dáadáa ṣùgbọ́n in tó bá ṣẹ́ àwọn jẹ́ separate rẹ̀ yìí chemist èyí ó ti produce èlùbọ́mi jáde yẹ́nì pé wọ́n á lè rí sàmá èyí tó burú jù fún ẹ̀yìn ẹ̀lmúflẹ̀ ọ̀rẹ́ yìí máa bẹ lọ́hùn pé wọ́lá tẹ́jà ìfìsìtàtàrà fi ní ìnìyàn ìtìrà wa ọlọ́run àti sínú ẹ̀sìn wa àkọ́kọ́ a bẹ̀rẹ̀ lọ́gbọ́rọ̀ fìtìrà náà sọ́ra tàbí lọ́sọ̀rọ̀ ibi tá ṣùgbọ́n ìdínà ìlàsọ láàárọ̀ náà èèyàn gbọdọ̀ sọ́ra kí ìdínà má kàn án níbi àwọn ìyókù náà àmì ọ̀dọ́ ìwò ni wọ́n fẹ́ bá fún ọjà iná bá ń bọ̀ fún libáàbí fìtínẹ̀tà àtọ̀bíhún àjàlá bàdọ́kùn libáàbí fìtínẹ̀tà àtọ̀bíhún wàkánà من فتنة أتصبرون ẹsẹ̀ sùúrù ǹjẹ́ ẹsẹ̀ sùúrù bí torí pé fìtínà lẹ́jẹ́ fúnra yín àṣàlàyé àṣẹ lójú díẹ̀ ẹlòmíì lẹ́lẹ́sẹ̀pọ̀ ọ̀sẹ̀ tẹ́lẹ̀ ìwọ gan fìtínà fún bẹ́ẹ̀ látara àmúra látara tọ́lá ń ṣe fún ẹ. àtọ́sibẹ̀rù. ṣùgbọ́n bọ́ọ̀lù ẹ ti bọ́ bẹ̀rẹ̀ bí ẹ ṣe sọ. wàkàlà ọ̀pọ̀ gàmà sí i rọ̀ afá bẹ̀rẹ̀ kí wọ́n ṣe wá sílé wọn sí lára ṣùgbọ́n mọ́sálà àwọn kata àfẹ́ wò lọ́la tọ́ àálì máa wò nígbà fẹ́ bá àná àlòkù lọ́la tí kí tá bá rí bá dé ìjọ láyé bí ìgbà tó gbà wọ́n àátúkà ṣé ọ̀rọ̀ àká àbúgbà ìṣẹ̀lẹ̀gà lọ ẹni wọn ọ̀dà ajá kó bọ́ ṣe ìwọ́lá kọ́kọ́ fò ẹ̀dá kùnà máa ti wá ń ta ẹ̀dá adákẹ́ ẹ wọ pé ohun lè máa ń rìn yàn gbogbo gbogbo aláti bẹ̀rẹ̀ sí ní ìjà torí pé ní àláti ìbátẹ̀ sí ìdílé gbogbo àwọn èèyàn ní wọn ẹja báyìí mo rò pé àní ti fi yẹ ṣùgbọ́n ibi tẹ́ ìjà ń bọ̀ ó dé bá ní ẹ̀ àwọn ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم fi dùn táà fi gúngùn áàdì táà yọ ń bẹ́ẹ̀ èyí tí ọ̀dà òní pé tá a bá fẹ́ lòun yẹn àbí ká fi gúngùn áàdì ìwé ẹgẹ́ tẹ̀ yóò fi má dìkú kó lè bá kọjá àlà kóhun tiẹ̀ lè lò léyìn ọ̀dà àbí tó bá fẹ́ lòun yẹn àbí kọ́ jákò ń bẹ́ẹ̀ nínú àwọn àyà Kùránì pàápàá kẹlìmọ̀ léyìn ọ̀dà kọ́dà ó lè sọ ẹni kìbìrì tẹ́ ẹ bá máa mọ̀ tó bá sì gbàgbọ́ pé kò ṣe láàrin so kò sí fọ́nrì fún kò sì sí pé mo fẹ́ summarize ọkà bó ṣe rí àmọ́ kí ẹ lo àdàbíyà kí ẹ lo markazíyà kí ẹ lo ṣàdàríyà kí ẹ lo àrọ̀bíyà kí ẹ lo sùdẹ̀ìsíyà kí ẹ lo gbogbo ohun tó bá wù kọ́ máa lò tó bá jẹ́ kó o bá ṣe rí ìtumọ̀ ẹ̀kọ́ máa ní pàápàá jùlọ tí ọba dàrú púpọ̀ yìí yíyan kọ́ ẹ̀kọ́ mi alábi ní ẹ̀dùn ẹ̀ beautify ẹ̀kọ́ náà pẹ̀lú òun yìí. àbáwọ̀ Abu Musa al ẹjọ́ ka Ànábì sallallahu alaihi wa sallam ó kọjú sí ó ní ya Aba Musa al ó ní ìwọ Abu Musa àá laqad utita mizmaran ọlọ́mọ ti bẹ ó ti ó ti ó ti bí ó ti fún ọ ó ti sàánú rẹ pẹ̀lú mizmar gẹ́gẹ́ bí musical instrument ni ṣùgbọ́n tábà mi sọ ní ohun tí máa ń jáde òun gangan nínú àwọn tó lọ́n fi beautify àwọn ará ilé ìdàrú wọn ni ohun táwọn ará abílẹ̀ ni wọ́n yìí wọ́n láwọn fọ sáàmù tí ó bá ní táwọn gbà pé orin ṣùgbọ́n ọlọ́run tí ànábì Dáúdù bá ń ka Kùránì èèyàn ó dúró àjọ̀nú ó dúró ẹyẹ ó dúró kò fọ́sílẹ̀ ìtàn ọlọ́run tó máa ń fún ní èsì gbọ́rọ̀ ẹ̀ kìí ṣe gbogbo èèyàn ẹlòmíì ó máa ń ká kọ́ ọkọ̀ máa ń bọ̀ ẹlòmíì máa ń sọ ọkọ̀ máa ń kọ ẹlòmíì ọlọ́run kó méjèèjì fún ẹlòmíì ò sì ní kàtà bẹ́ẹ̀ kò sẹ́ni tọ́lọ́ fi ṣàbòsí fún ọmọ wọn. àbùmọ́sàlẹ̀ ẹ̀ṣàrí wà kọjú sáré mi wọ́n ní ànábì ṣé o gbọ́ sí nǹkan Kùránì lẹ́ẹ̀kan ni ànábì ni mo gbọ́ nígbà tí mo wá lóru ó ní tí n bá máa wọ wà ń bẹ̀ ni làbàtúhù lẹ́kẹ̀tà bíra ó ní ìbá tó dùn pé kó tó lè gbádùn rẹ̀ sí i pé ìdú ohun kíkà kọ́ránì èyí tí ọba bẹ́sì mú ní ẹyọ fún mẹ́rin. Ìgbìmọ̀ ni àwùwùwùwùwù eléyìí ọ̀dọ́dọ́ ànábì fọ́nà kò dé máka ní ẹ̀ máa débi ọ̀rọ̀ gbéyàwó sọ̀kún ni tí ìwà ìgbà bá wà lórí ìlú jókòó báyìí tí ìwà ti ń lò bẹ́ẹ̀ kí ló ṣe é. ṣùgbọ́n a'udhu billahi minash shaytanir rajim a'udhu billahi minash shaytanir rajim a'udhu billahi minash shaytanir rajim. qadirun àdádálẹ̀ ní ìdí wọn ṣùgbọ́n wọn yẹn kí wọ́n ẹgbẹ́ yẹn ní kọrin náà ma allamnahu shi'ra wa ma yanbaghi ní àbá méjèèjì ọlọ́mọ lè kó dáadáa yẹn ibi tí wọ́n kà fún wa ọ̀rọ̀ nípa ìyàmù ọ̀rọ̀ àwẹ̀ ìtara fẹ́wò lọ́la tẹ́lẹ̀ tó ẹ pé kádàrá lọ síwájú pa àmọ́ òwúrọ̀ yẹn náà òun ní مسائل التي ينبغي التفات النظر إليها في رمضان àwọn issues kan issues ipò tó yẹ ká ṣàkíyèsí gbogbo wa nínú ọ̀rọ̀ wa tẹ bá sọ́wọ́ àti wa láti jọ ìfẹ́ ẹ̀jẹ̀ tí ń tẹ̀lé wa ìtọ́dálé lórí náà مسائل ينبغي التفات النظر إليها في رمضان tabawa ní oṣù Ramadan kí làwọn iṣu àwọn ọ̀rọ̀ àwọn àṣetí àwọn àfi ẹ̀bẹ̀rẹ̀ kánà alákọ̀ọ́kọ́ òun ni àwẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ ọlọ́ni ṣàrú Ramadan alladhi unzila fihi al-Qur'an Sheikh صالح فوزان hafidhahullah الله àǹkà nínú eh, Sunan Nasa'i ẹni tí ń kà fún ohun níbi ìkà wọ́n ò gbé kí ló fà á títí wọ́n á gbé tó fà á náà ni pé báyà bá kà ń bà ẹ̀ bẹ́ẹ̀ bá gbóhùn ìmọ̀ àpò àpò máa ń pè láàkà ìyàn kí ni ń ṣe àbírò ọlọ́kan wa ni. wọ́n yóò wáyé ìlú azal hadith máa rán wa mú Abu Hurairah. qala qala haddathani rasulullah. irú yìí yé gbọ́n kọrin. sùgbọ́n wọn máa ń kàwé pé kí ni ìṣẹ̀lẹ̀ tí ẹ̀ bá ti láníyàn pẹ̀lú kọrin tẹ́ ẹ̀ ti gbé lọ́nà orin tẹ́ ẹ̀ wá máa wù wá káwọn yẹn máa jó ó yẹ bá wọn ní ìsìn nígbà yẹn bí ní láti ẹgbẹ́ tẹ́ fẹ́ pé kì í sí kankan ọlọ́run yóò ṣe àti pé nígbà bí ní wọ́n fẹ́ hàn kankan àwọn tá a ṣe kíláàsì kan fún ní ìjọ sáfù àwọn àfáàmọ́ pé nínú náfù àti lókùn àti náfù èwo ló lò hajj lókùn torí pé òun ní ti yá àti ti máa lọ ẹ bá ti gbé ilé bẹ́ẹ̀ pẹ̀lú àwọn kọ́kí ààrẹ yóò ti máa gbó sọ ọmọ rẹ inú tí máa ń ràn lọ́wọ́ láti kí ẹ̀yàn fún ọ̀sẹ̀ àtọ̀sí náà ṣe. àwọn mọ̀sáì àwọn kankan àfíẹ̀ tẹ́ ẹ ká mà tẹ́ ẹ ká pay attention sí nínú Ramadan alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní ọ̀sùyà ààwẹ̀ yín gẹ́gẹ́ fún rẹ̀ ọlọ́run lọ́kọ́ Ramadan lé láàrin oṣù ọwọ́ á fi ààwẹ̀ fínfín lọ́dún òwe tó bá jẹ́ mùsùlùmí lọ́lọ́lá àti àgẹ́gbẹ́ ti ṣàlàyé fún alámẹ́ tó ní kápá tó ní gbogbo ẹ̀ tó ti bá láàmà irú ẹni bẹ́ẹ̀ alákọ̀ọ́ ìgbé yóò wẹ̀ ààwẹ̀ nínú ẹ̀sìn wa pípọ̀ ọ̀rọ̀ jẹ́ dandan àálọ́dún kejì wọ́n ti ń gbà wẹ̀ tẹ̀síwájú délẹ̀ ìdílé ìjẹ́bí tó lẹ́yìn náà ọlọ́run wá sọ àwẹ̀ Ramadan lọ́rẹ̀ àwẹ̀ èdè kan ní tómìnì kẹ́ńtó àbí ìkararó gbogbo ẹ̀sìn ló kọ́ nínú ẹ̀sìn yìí ó wá gbọdọ̀ pípapọ̀ sínú àwẹ̀ ìkẹnuró onígbẹ́ni ẹ̀ máa jẹun nítorí ẹ̀ṣẹ́ǹsì ẹ̀mí nítorí ẹ̀fẹ́jìrì ilẹ̀ tọrọ ìṣẹ́ tí àlùfáàjà bá ti yọ tọrọ ìṣẹ́ àkọ́kọ́ nìyí ẹ̀kejì àwọn nǹkan ìyẹn ti pé nurukúlù wọn ní sọ̀rọ̀ àwẹ̀ kan náà nìyẹn ṣùgbọ́n àwẹ̀ ẹ̀rù yìí ṣe ṣẹ̀rí kìí ṣàwẹ̀ tó dọ́dọ̀ ní ìhun bàlá lórí kí a ní mo fẹ́ gbà wẹ̀ kí yàn àwẹ̀ kí fẹ́ gbà wẹ̀ kí n sọ̀rọ̀ ara ò yìí ṣàwẹ̀. إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا أشهد مريم تجي يا ó ní òun kọ́ ọlọ́run bá sàdéhùn òun ní bẹ́ẹ̀ni kankan sọ síwájú rẹ̀ ànábì Zakariya náà ti wá tó náà báwọn èèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni òní kọ́ ọlọ́run bíi nígbà tí Mariam jáde wọ́n bí pé ìyá Mariam ẹ̀dàkùn ẹ̀dẹ́ tá a fẹ́ sọ yìí obìnrin ó wà ìmpọ́tántì jẹ́ nínú ẹ̀sìn wa ẹ̀ nítorí ẹ̀lẹ́ yìí ṣe gbọ́dọ̀ máa kí lọ́dọ̀ àwọn àbá àdìdì wọ́n ní ya Mariam anna laki hadha qalat huwa min indillah inna Allah ọ̀dọ̀ ọlọ́run lélẹ́ yìí wá ọlọ́run a máa rẹ ni tó bá wù ú ṣe láláì kò níwọ̀n sí. nínú àánú tọ́lọ̀ tó wá ṣe fún mariam ò ní pé wọ́n fi gbé yá mariam nígbà tó gbọ́ wọn dé. ما كان أبوك امرأة وما كانت أمك بغيا ونبري تبارك في سيدك ìyẹn mẹ́ta lórí pọ́blẹ́mù ẹ̀ lọ́nà. màkàrà àbúrò kí mọ àtọ́wọ́ bàbá rẹ̀ ṣèyàn gbogbo wọn tí bá wọ̀ ọ̀pọ̀ káàkiri ẹ̀ ti rí wọn yìí èèyàn mú ni kúbi lájọ wa. olóbọ̀jú náà wà máa kà lẹ́sùn mú kí bàdíyà bàbá rẹ̀ màmá rẹ̀ náà kò sì kí ń ṣe prostitute. wọ́n máa ká ẹ̀sùn kìbàbíyà. màmá rẹ̀ ò kí ń ṣe obìnrin kí ni ká sọ̀rọ̀ obìnrin àdúgbò alágbèrè ọ̀sẹ̀ bàbá dáadáa. ó ní mélòó tó máa bú tẹ́ bá ti rọ́mọdé ṣe ìwọ̀kú ọ̀tọ̀ ń ṣèṣe kúndé káàkiri alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni yẹ ó fẹ́ hàrúnà. ó júwe bí ẹ̀gbọ́n rẹ̀ àbábùrò rẹ̀ náà ti rí nǹkan mẹ́ta Mariam mọ́lẹ̀ kan náà alákọ̀ọ́kọ́ yà ó da àrùn ìyẹn dáadáa la máa sí ìwọ ti lọ́mọ ẹ̀yà rẹ̀ a máa sọ pé obìnrin tí bá ń ṣe àgbèrè àbúwà tí ọ̀dà ó ipe owó obìnrin yẹn tí ò bá alákọ̀ọ́kọ́ ojú eru ẹrù ẹni tí bàbá rẹ̀ jẹ́ ìyàn bú tí bàbá bá jẹ́ dáadáa àbí ó kù díẹ̀ káàtó ojú eru ẹni tí ìyá rẹ̀ jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ojú ìtani o ojú eru tí ọmọ ìyá rẹ̀ jẹ́ kò sí bẹ́ẹ̀ ṣe lè yẹ níyàkóyà tó tẹ́ ẹ̀ ń bá rí fẹ́ tí wọ́n ń ṣe ọ̀rọ̀ àdúgbò àbúrò rẹ̀ lóbìnrin ìta ẹlòmíì ti ti dìde fún títò tó gan ní ògbà kù rẹ̀ lọ síbẹ̀ nígbà ṣe tó wù. ṣùgbọ́n tó bá ń kọ́ ṣe yẹn ó ń júwe ó máa ní ẹ fúra sí wọ́n ṣe rí yẹn wọn nìyẹn. tó bá má rí ìtàn èèyàn méjì mí náà tún wá kù ó tún júwe bọ́ọ̀kù ẹ̀ ṣe. ọkùnrin tó ẹ tó kò lè rà lùtẹ́ náà òun lẹni tó gbé ìyàwó rẹ̀ tọkùnrin mi wá ń dìrọ̀ mọ́ bá lójú rẹ̀ ìyàwó àbúrò mi ní rẹ́sìmẹ́ntì bàjẹ́ tó bá rí báyọ̀ wá dì máa yìí ó lè ránú jẹ́nà o tọ́lá náà fi sọ pé irú rẹ ò ní wà lù jẹ́nà kí lánàá fi pè wọ́n dèyún dèyún ànábi ní gbogbo ẹgbẹ́ jẹ́ dèyún kò ní wọ́n jẹ́nà wọ́n ló mú ìyàwó ẹ lọ sọ́dọ̀ àwọn ẹnìkan gbogbo wọn bẹ̀rẹ̀ sí gba àbọ̀ ọgbà ah, orí ìtàbà jẹ nítorí jẹ náà wọ́n ń dùn àjẹ́nà ẹ̀ lórí ìṣeré yẹn. ó tún wá júwe gírọ̀ tọmọ rẹ̀ náà fúnra rẹ̀ ọmọ òní gbàgbàkúgbà tó bá ní pé ya ọ̀nà rọ̀ hàn lò torí pé irú ọmọ yẹn náà tí bàbá rẹ̀ bá kú tí ọmọ rẹ̀ bá fẹ́ fẹ́ lómi tọmọ yẹn bá ti gbàládùn náà lè dúró wà lé obìnrin èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ náà ní akí ẹ̀kọ́. يا أخت هارون يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا أحسنت يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك bàgíyà àhàrù lákòókò pè má lẹ́yìn náà a tún pè má ta ni o àbò lẹ́yìn náà ta ni bàbá rẹ̀ ẹ̀nọ́ra lẹ́yìn náà wọ́n tún wá pè é ní ọ̀pẹ̀ máyà rẹ̀ tán pè ní ọlọ́run bá ní wọ́n kọ́ wa ya ṣùgbọ́n yìí tí a fi lọ sọ́rọ̀ mariam ni pé ó sọ fún àwọn ẹni ẹgbẹ́ èmi ní mi ò ní sọ̀rọ̀ lẹ́yìn o tó ní o ti gbà dé o ti bọ́ọ̀lù ọba tàbí o tó mú bá ọ àwẹ̀ tó ń gbà ń gbà yẹn wọn là àwẹ̀ ìmọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n wàá ti wọn àwẹ̀ tó rẹ̀ kódà ànábì sọ fún agbẹ́mọ̀lẹ̀ yẹ́dà ọ̀lẹ̀ zúù wàlàámẹ̀lẹ̀ rí فليس لله حاجة في أن يدع طعامه وشرابه bí èèyàn bá fọ̀rọ̀ sọkúsọ alẹ́ àti máa fi ṣiṣẹ́ kẹba lè mọ̀ pé ìmá sọ̀rọ̀ sọkúsọ ní rẹ̀sẹ̀ nínú ọ̀dá wa nínú àwẹ̀ ọ̀dá wa ẹjọ́ bá fọ̀rọ̀ sọkúsọ alẹ́ tí ò fi máa fi ṣiṣẹ́ kalẹ̀ ọlọ́run ní kíkó oúnjẹ àti omi rẹ̀ lẹ́lẹ̀ ọlọ́run ní sọ àkọ́kọ́ ní àwẹ̀ wa àwẹ̀ yẹn àṣọ ẹ̀nà wa àṣọ ojú wa ọ̀rọ̀ táwọn bàbá wa táwọn fúdélà dr musolani ṣàfihàn ọ̀wọ́ nípa ìmọ̀ fojú rí ikú yìí ọ̀rọ̀ kí wọ́n fi gbé nínú àwọn tó ń sọ ọmọ òpin títí náà ṣe báàbù ni mo bí ọlọ́run kó jẹ́ kí gbogbo wa ẹ̀kọ́ yẹn àdìsí sábà àtúntì rẹ̀ tó tú bẹ́ẹ̀ ní ayé mo ti ṣe tú mo ní àwòrán ńlá kí lọ́rọ̀ yẹn ọlọ́mọ jẹ́ kí gbogbo wa yìí ká ti kúrò nínú èèyàn orí fẹ́mi ìdè tára fi sọ ẹ̀. àdébẹ́ àwọn méje ìka yòtò ló mú lọ rí rẹ́lì yóò fi wọ́n sí abẹ́ bògì rẹ̀ ìjọ tí ò ní sí bògì mi ju bògì ọlọ́run. nínú àwọn sábẹ́bí wa kà ní pé wọ̀rọ̀ jùlọ dàásù mọ̀rọ̀ àtúndáàtù máa ń síbi nù ọ̀jẹ̀ náà ẹni tó níwò tó lówó lóbìnrin tọ́wọ́ gbé rẹ̀ ẹlẹ́ tó wá ní ọwọ́ bá ń ṣe zìnà tí ó wá sọ pé ìní àfa àmọ́ èmi bẹ̀rù ọ̀nà níbi àwọn àfa àwọn tú ló sí ní ó tóbi lẹ́nu mi gan mo ní ọlọ́mọdé bá kẹwọn obìnrin tó wá gbé ẹlẹ́ sórí íńtánẹ́ẹ̀tì tó wá bọ́ rẹ̀ lẹ́sí òwò tí wọ́n wá mú òun báyìí kó ti yọ rẹ̀ kúrò nínú ẹni tí tó fẹ́ mọ́ tó di ní wo ni ó. torí pé àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ta fídíò kan ní ìwọ́n wá ń wò ó di ọ̀rẹ́ kó bẹ́ẹ̀ torí pé ànábì ní kútìbà alàbìnrin ádámà hàbùhù mi nà zina fọwọ́ mọ̀tòrífò lámà hàlà alàìná ni tàzíníyà ni wọ́n zina ọmọ nàmọ̀ wòlíyàdá ni tàzíníyà ni wọ́n zina ọmọ bọ́tù ورجلان تزنيان وزناهما المشي وهكذا وهكذا سلسلة arábìnrin ni wọ́n ti kọ́ pé gbogbo ara wa ni ó ṣe zina zina ní question kò sára tí ò ní wà pàtó zina kò sí téèyàn bá ṣiṣẹ́ tọ̀ yóò mọ̀ fi gbogbo báàgì ẹ̀ ṣe zina ojú méjèèjì ń ṣe zina ṣùgbọ́n báwo la ti ń fojú méjèèjì zina onígbẹ́ká máa wo dọ́là ṣẹlẹ̀ ọ̀ náà má jẹ́ bẹ́ẹ̀ lẹ́rù ẹn ti kú fún ẹ ìwọ tó orí ẹ̀kẹ́ tó wọ̀ kó tó ní òsáàzù sáàtẹ̀ ẹ̀rí tọ́mọ̀ ẹ̀ wọ̀ ìkà kanáà rẹ̀ méjèèjì òsáàzù bọ́ pé yẹn tó ń ṣẹ́jú kú làánú bá torí wọn náà ti lọ wọ́n yẹn ti kú ẹ sí lùkì ọ̀dínà ọmọ náà lọ kátó wá sẹ́ni tó ní ti download àwọn fídíò òkú yẹn sọ̀rọ̀ ìlú tọ́wá ìdíbẹ̀rẹ̀ kọ́ mo gbé wá ta ìrísà àkọ́ mo gbé sórí íńtánẹ́ẹ̀tì ìjọ tẹ́ni yẹn náà ń pè ẹ́ ìwọ kọ́ ló lọlẹ̀ ń bá gbogbo abẹ́ ṣe zìnà ìtòjọ́ mi lójú nínú ìtumọ̀ lọ́tún lára yìí àwọn agbésàánà àwọn agbóbìnrin síbẹ̀ àbáwọn agbé signboard àwọn agbóbìnrin síbẹ̀ ọwọ́ bẹ̀rẹ̀ sí ní ìrànjú ma ó ti yọ ọ̀rẹ́ ẹ̀wọ́ bẹ̀ torí pé ojú méjì ṣe zìnà alákòókò mọ́sálà alákòókò òní pé ká ṣú àwẹ̀ wa níbi gbogbo nǹkan tó lè kóbá nínú tó lè kóbá àwẹ̀ o ní pé kéèyàn máa plé géèmù nínú oṣù àsọ̀rọ̀ ẹjọ́ géèmù fúnra ẹ̀ ẹ̀rẹ́ ni pé máa ń jẹ́ kọ́kọ́ lọ ó ṣàbù ẹbí gbogbo àwọn tó ń plé géèmù látijọ́ ìrìnà kí náà ti invent ṣèbí ọmọ géèmù gbá sí náà géèmù yẹn náà ló máa gbá sí kì í ṣe kó wá rí nǹkan invent wọ́n lè rẹ̀ wá wọ́n máa géèmù gbá ọmọ tẹ́tẹ́ ní ìfi gbá ọmọ kérésùkù lúdò gbá o tún máa yọ ta king queen kérésùkù ládà kìtùn ẹlòmíì ní bí a ah, ẹni ò tí ẹ ṣe géèmù tí mo gba táyì tí mo ṣe kiri kan snake lèmi ṣe àwọn snake ìdánwò àmì romario àbíkínà máa ń pè é ẹlòmíì níbi ló máa kú sí lòun náà tún máa ń tẹ̀ mario gbogbo àmúbọ̀ òṣèlú àbára náà ń fẹ́ tó ní àní àkúrò masáyínú yẹ́lìzàmú alìsìfáàtì ìsìfáàtù náàbàrà ilẹ̀ ìhà àwọn ìtàn bí wíṣì táìmù ẹ̀ kí ẹ máa plé géèmù ẹ̀rí ló tún wá mú àbí kí n máa chaáàtì látàárọ̀ with talking finger fastest finger òun wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe látara pé wọláì ń bá bẹ̀rẹ̀ sí ní charge bẹ́ẹ̀ ṣe ní mọ̀kọ́jọ́ ti lọ èyí tó tún wá burú jù yẹn àbóṣe déédéé pẹ̀lú ẹ̀ wọ́n lè tí wọ́n fi hàn èṣù ti gba làákà níjọ sunday làákà hadithi anabi ni wàsúfìdẹ ọ̀sùlùsìlẹ ṣèyítọ́nù máàrì àwọn olórí ṣèyítọ́nù wọ́n dè wọ́n mọ́lẹ̀ níbo mi múrùdù ṣẹyàfín múrùdù ṣẹyàfín àwọn ọ̀gá àwọn aṣẹ ìtọ́nù ó di wọn mọ́lẹ̀ tíṣẹ́ tí rọ̀mọ́dán bá ti wọlé àwọn èyí ṣùgbọ́n jọ̀gà báwọn àwọn kéékèèké rẹ̀ níbi ìmọ̀lẹ̀ nígbà tí ìṣẹ́ ti fún ọ̀sẹ̀ ní bẹ́ẹ̀ làwọn afáàmì ìtẹ̀síwájú wọn tó túmọ̀ àdìsí yẹn so kìíní yẹn ó tóbi lẹ́mìí tèmi náà mo ti tún fún yín ẹ mọ̀ túmẹ̀ ọlẹ́ntẹ́ bá rí tó ń ṣe ìwà tí ọ̀dà nínú Ramadan ọ̀lẹ́ pátápátá lé ayé yìí torí pé ẹ̀dáàmù tí mo ṣe ń jọ́nà ni pé ọmọ primary three tó lọ ní ọmọ ẹsẹ̀ three lọ́nà kí lẹ̀ sọ fún òṣèlérè àjẹkù kí ni o àjẹkù yà ó jẹ ṣùgbọ́n irú rẹ̀ tí ọmọ primary three bá wà ń la ọmọ ẹsẹ̀ three kí lè ṣe sórí gbogbo wọn tó bá tí ó wà tí ọ̀dà ọmọ pamari tírì lọ́la ọmọlẹ̀ nínú oṣù yìí ṣe ìtọ́nù tó lè sọ fún gẹ́gà tí ó sàrà àwọn tó ṣe jágbe mọ́nú ọmọ yéṣù tìrìbọ́nà ìtò ṣẹlẹ̀ ní bọ́nà ti ṣe lọ́rùn fún ẹ ìwọ́n ní kó gbìyànjú tí ó àwọn tó yẹ pé tó bá wo tó bá dijú tó bá ti ázùmù kó di kàbọ́ bẹ́ ṣe dáadáa báyìí ó sàrà ṣùgbọ́n yóò tó bá tún wọ́n try ìjẹun òdẹ̀wò news yẹn náà Liverpool àti Arsenal sorry kílẹ̀ wí subhanallah mi sọ̀rọ̀ tèmi yẹn o ẹni tó bá dé ẹ̀yẹ ní ṣe ẹ má bìí ṣẹ̀fẹ̀ o wọ́n fi àwẹ̀ tàkàlì sí ثم مسائل يلزم, يلزم التفات النظر إليها أنا بناني قال كيرو أبو بكر جدجلو بعد سيوا رضي الله عنه أبو بكر فتسمى نبيتو ولا ليزي يوقوجو nínú àwọn adájú ìbéèrè ọ̀pọ̀ jù kò sí tó fà ṣùgbọ́n náà àdìsí tó gbà wá ní pálábí lẹ́ni omi ohun kírun kò ní ní ọ̀hàn ní kọ̀ọ̀kan kan lẹ̀ fojú bí eight over ten lọ ẹlòmí six over ten lọ ẹlòmí two over ten lọ ẹni tó yẹn wá ní pé n ní pẹ́lú mi ò do over ten ní ọgbà wọ́n kàn ló ń ṣe báyìí wọ́n bẹ́ẹ̀ ló ní. kíìsù àìdásí yá mi. sọmáwẹ ẹlòmí àwẹ̀ rò lórí ẹlòmí àwẹ̀ rò lẹ́sẹ̀ màtá ẹlòmí. يلزم التفات النظر إليه اليوم بعد إن شاء الله من problem الله تيم بفيد باوي دا دا tó ìwà àwọn kankan wà tó wọn náà mọ̀ pé ẹ̀rù jìnnà kó lè yẹn ni wò bá ti fẹ́ sọ̀rọ̀ ń bíbá yìí pé àwọn oníká máa ṣiṣẹ́ torí ní mọ́sálà tí wọ́n fẹ́ sọ nìyẹn àwọn ẹni a máa ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn aṣẹ́ tí ó bá kó bẹ́ẹ̀ ń bí àwẹ̀ yẹn lè jìnnà sí gbogbo alẹ́ ìgbùngbà rẹ̀ wọ́n ń sọ̀rọ̀ tó dàbí ẹ̀fẹ̀ lánàá ṣùgbọ́n o tọrọ ni mi mú bẹ́ ẹ ẹ máa ń kọ́yà tó wá ń wọlé báyìí jìdí náà yóò jẹ fún ọ. bá a ṣe ń gbìyànjú tó fẹ́ pé àásàmù gbìyànjú wò kélé ẹ̀ka tó bójú lọlẹ̀ àtàṣọ wa. àwọn ọmọ máa ń sà wọ́n ní ah, báwa báyẹn ti gúdù tó wọn kì í lè wò kí lọ́wọ́ ń bọ̀ wọn. Ah! tí mo ṣe tó ń wò yìí náà wọ́n sọ fún mi àjálọ́wọ́ bá pé bàbá tí ẹ bá fẹ́ mọ̀ pé wọ́n kì í wòkè já lọ bá ní ọ́fíìsì kọ́ ló fẹ́ fún ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni ojú ara ilé mi jáde ẹnìkan wá níbi ẹni ọ̀la ìṣẹ́ ẹni tí pé yóò mọ sọ̀rọ̀ pẹ̀lú ojú mi ní mímọ̀ fẹ́ràn lóòrán náà small office náà kùsì káàkiri ni ẹwà àwọn tẹ́ ẹ bá jókòó pọ̀ pẹ̀lú mọ́tò àwọn tẹ́ ẹ wọn mọ́tò pọ̀ àwọn tẹ́ ẹ jọ máa rìn pọ̀ àwọn tẹ́ gbé òòlì sáláì mọ́rẹ́ sí wọn. tọ́ ọ̀bà fẹ́ kí fìtínà bá wẹ̀ ṣọ́ra fún un. ọ̀sáyé yẹjibo ìtìfàtì náwó ilé rẹ̀. ẹ̀kejì nínú àwọn وفي شهر رمضان شهر الجهاد والاجتهاد àsìkò gbìyànjú ní rọmọdán kọ́wọ́ ń gbàwẹ̀ ká máa sùn àti bàbá ilé síwájú pẹ́sẹ̀ tó mọ̀ ń gbàwẹ̀ mo ṣe ń sùn rárá o ọlọ́run fẹ́ ká gbìyànjú nínú iṣẹ́ èyí tá a ti súnmọ́ gẹ́gẹ́ bí ká lọ jagun sí ọ̀nà ọlọ́run rẹ́ni ká máa ka Kùránì púpọ̀ èyí tó kù fún mi nínú tó sì tó bà nínú jẹ́lẹ́gbẹ̀ẹ́ kejì ọ̀nà tó gbádùn mọ́ mi nínú kò ní nípa pé ìròyìn dáadáa ni ọ̀nà tó gbàgbà mi nínú jẹ́ òní pé kí ló ò tí ì rí ṣe òní pé lẹ́nu ẹ̀ta ẹnìkan mo wá wọn pé ah, èmi ò tí ì rí lè ṣe ó حتبي تطبيق بلان يدا تخطيط ان تطبق خطط انت تطلع شو تطبق على شو اطلع مسائل يلزم انتفاض النظرية قالوا مين بلان يدا كله مين اسمع القران نايم زين ترى هنا آه، الجوع فهذا آه، دوحه تنزل المسلم لو تجوز listen to lecture twelve to three ọ̀tá ni tó tó jọ tẹ̀wá wá bí lẹ́nu jẹ́ ẹ̀ka ìwúlò ti ṣe ń bẹ̀ ọ̀láyé á masala oríṣiríṣi kan wọlé ní ìṣe ẹ̀rí kankan ṣe ń bẹ̀ no ó yẹ kó máa ṣe sàádà ní ó plan ẹ̀ dáadáa kó gbìyànjú ni kìí ṣàṣkò òòrùn kìí ṣàṣkò òkú mẹ́lẹ̀ kìí ṣàṣkò òórùn nísìn tábàtì sọ̀rọ̀ ló ṣe díẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wọn sùn náà tabají láàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ oṣù ni tabají lọ́sàn ọ̀pọ̀lọpọ̀ oṣù ni bí pé rọ̀mọ̀gọ́ọ̀nù àsùwọlé ní àwọn sáràbù ẹ̀ṣẹ̀ rẹ̀ nítorí ẹ̀ tí ìbá ṣe torí àwọn àǹfààní báyìí èyí kálukú máa ń ṣe amálù fáfdì alhamdulillah àwọn ẹ̀ka ọ̀ràn nínú àwọn nǹkan tí èmi ń ṣe lásìkò yìí òun làwọn nǹkan fẹ́ pé ó nira fún ẹ nínú ìtẹ́ ẹ̀kọ́ ṣe onígbé lóòrù púpọ̀ kí ẹ lóòrù púpọ̀ ìṣesí wa ládùúgbò yìí àbí nàìjíríà jẹ́nẹ́rẹ́lì ó kó wa lólẹ̀ pásítọ̀ láti ń kírun pásítọ̀ báwo ni àsìkò early part of the night kí ni ká ló wọ́n padà lọ lè sùn ṣùgbọ́n òun yẹn gbọ́dọ̀ wé àbáni àfihàn wàjíǹdù wàlà tẹ́kítẹ́lù fẹ́ẹ́ tún. tí mo ti ń pè yàn tí wàá gbé bẹ́ẹ̀ àti yé wọn wá jì dú wọlé. أطيعوا وجدوا ولا sọ̀rọ̀ àyè láti ẹ̀ka tani sọ tẹ́lẹ̀ wọ́tọ̀ ọ̀bá sọ tẹ́lẹ̀ ṣé o ti ṣe lọ bá ní. àfihàn wàjí dú wàlá tẹ̀sánú àfáwa Abu Hurairah radiyallahu anhu. ó ní ẹni tí wọ́n bá jókòó lẹ́yìn tẹ̀sílíìn akadíjẹ náà fún àdíjẹta tó wá ṣe tọ̀sílíìn thirty three tó ṣe tàmíì ìtàkùntẹ́yìn oníṣẹ́ bí ìtàkùntẹ́yìn kò sẹ́ni tí ó rí dáadáa ṣe tó tiẹ̀ kódà bí ìyẹn bá lọ ṣe jihad. àbí ọ̀wà dídò wàlá sáájà ọ̀. ẹlẹ́gbìn ẹlẹ́kùn gbìyànjú yín tóun bá wá dé tàbá bọ́ sí àsìkò tòun mọ́ gbogbo orú ẹ̀sùn ẹlòmíràn jẹun jù bákà méjì ní bá wa kí kulè ta ibi tàràwì àwa parí tàràwì wọ́n ti sùn ó dìgbà tí wọ́n bá tọ́ aago márùn-ún bá dùn kó tó jì. fàkíyà olùfàtà àwọn ẹni tá a lè pè láwọn afẹ́sìn àwọn aṣíwájú ẹ̀sìn nínú wa. lórí àtàlù wọn náà lànà ìsọ̀rọ̀ wa. bẹ́ẹ̀ làwọn sàhábà kíyà olùfàtà ní ìdí ó jìnnà jù ìmáàmù Ṣáfi'í gbogbo òru wọn wọn máa fi ṣe báàdà ní nínú Ramadan ìmáàmù ìmáàmù al-Bukhari àfáàwá Abdulwahid Abdulghani Abdulwahid ibn Abdulghani al-Maqdisi èyí tá à ń katira àwọn àwọn náà bá ti máa ń lo òkú ní bí explain bá ti ń lo ọjọ́ wọn fún wa ní ìgbà tí wọ́n di pé wọ́n hàtọ́là tí wọ́n dé ìmọ̀ wọ́n jí láàárọ̀ má ti sùúrù ìgbà wọn wà mọ́ṣáláṣí láti ṣàwùjú ìdí ti bíi náà àbí tẹ́ẹ̀n àbí bíi náà ṣàkà tábà parí rẹ̀ àwọn wà bẹ́ẹ̀ àwọn abẹ́rẹ́ sí ní ṣe ok wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe pátánà ìbádà mi tábà bẹ̀rẹ̀ tí zúrì bá ti wá tó tó bá ti fún un asòlò àbá ti lọ díẹ̀ tó kú díẹ̀ kí zoro wọlé wọn sùn pẹ̀lú ọ̀la tamati wá jí lẹ́yìn zoro wọn bẹ̀rẹ̀ sí kọ́yàn ní hadithi di magri lẹ́yìn magri tó ẹ wọn bá wẹ̀ wọn lọ ṣe táwọn bá gbá wẹ̀ wọn máa ṣe àwọn ẹ̀bá dàbí mọ́ṣáláṣí lẹ́yìn ìṣá wọn lọ sùn abá ìta abá jí ní ìgbàgbé bíi èyí bí aago méjìlá títí tílẹ̀ ó fi máa títí tí ó wá dúkú á fi pè wọn àkọ́kọ́ sábàbọ̀rọ̀ àkọ́kọ́ wà rẹ̀ lẹ́yìn tó ń dúró di ìran ìkejì wọ́n ti gbé ilé ayé wọn láti parí ẹ̀. irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run wọ́n fà sáré àsásùkò wọn adélẹ́kùn pé àwọn adẹ̀kìyà àrùnfàdà torí bẹ́ẹ̀ ni tó bá fi gbó oṣù tó tọ̀rọ̀ gbọ́ ilé àwọn àbá sọ pé wọ́n nà rọ́ọ̀mù ẹ̀lẹ́rúlà sẹ́hìrọ̀ dé òkè yóò ṣe kí inú yóò ṣàìsàn ìṣàìsàn nínú iṣẹ́ dáadáa fi mú kìí sì yàn dáadáa tẹ́yẹ́yẹ́ lẹ́ni tí ọba máa dìde lóru aláàbí sọ́dọ̀ bá rẹ̀ sọ̀rọ̀ ọkọ̀ tó ṣe ibn Umar yọkà ó ní ní ìmọ̀ rọ́jò ibn Umar lèwùkárẹ̀ ẹ̀kún lẹ́nu á yàn dáadáa ní ibn Umar kò bá jẹun ṣùgbọ́n àìmọ́ máa dìde rẹ̀ lóru náà Allahu akbar yẹ́ fi ìjẹ́yẹ̀ dáadáa ẹ̀ tẹ́yẹyẹ ó so má kí ni o ẹ̀rọ àdìjẹ lọ́rọ̀ àwọn ìgbìyànjú ńdáníkà ṣe kí ni wọ́n máa wo fi kí ni wọ́n máa rọjọ́ kí ni wọ́n máa sùn jù ilé ìgbó máa já ń fà ní ṣùgbọ́n tí yóò bá ṣe bẹ́ẹ̀ kí ni yóò ṣe máa mójú tó rùn bójú máa máa pe àwọn kankan sí wa lẹ́nu ra mójú tó kọ̀ra hàn ẹgbẹ́ ẹ̀kọ́ ojú àbíyá ojú nẹ́fílà máa kí sára rẹ̀ ṣe tọ́dá kọ̀ tọ́lọ́mọ wa ṣe lọ́rùn ẹ̀rọ ṣe rán النبي صلى الله عليه وآله وسلم وني العمرة في رمضان إيش عمرة نين رمضان غير مقيدة أنا دي وصومي بكان رمضان ẹlòmí máa ń rò pé last ten days ni rárá o kò sí ìyàpọ̀ ẹnu pé àwọn àsìkò yẹn bá ṣe ń wọnú rọmọdọ́ọ̀nù sínú ní ọlá sí náà olóòwò ló ìlàsọ̀rọ̀ kọ́dọ̀ ó wà lọ́wọ́ ọ̀gbẹ̀yìn gbàtẹ́yẹ̀ ó wà ṣùgbọ́n àbí ni pé wọ̀lá ọ̀rọ̀ tó fi Ramadan láàdínú hajjá máa rí sallallahu alaihi wasallam ẹni tó bá ṣe hajj umrah nínú Ramadan ó ṣe dídí hajj pẹ̀lú ìmì ànábì nínú àdìsí yìí sí ọlá àwọn sàhábà hàn mí تعدل الحج معي ó ṣe déédé hajj pẹ̀lú mi ànábi ìyẹn mi pé ẹni tó bá bá ànábi ṣe hajj láíláí wọn àlejò bẹ́ẹ̀ mi àjẹ wọn ni ẹ̀fọ́ àwọn sàhábà ti dóhùn gbà náà sí gbogbo wọn wọn bá ànábi ṣe hajj papọ̀ so wọn àwọn ọmọ rẹ ti Ramadan ìwọ tó ń kẹrù àbí ìwọ tó ní tó gbẹgẹrẹ lè ṣe nínú àwọn tó lè ṣe lélẹ̀ àwọn tá a wá náà wọn dáadáa nínú tí yẹn tún lè ṣe yẹ́njìbó ètìfà nọ́mbà mẹ́lẹ́ o ní ìkísàmù dùà ìmájáde àpọ̀ èmi fara èmi ní jẹ́ ìpàdé àgbà nínú àwọn ọba. ìgbà mi wà lọ́wọ́ pé ẹni yìí ọ́rẹ́dì láti mú gbogbo ẹ̀ dà ó sọ wà láti ẹ̀kọ́ ọmọ ọmọ sọ̀rọ̀ àtàrà. لا سهل إلا ما جعلته وأنت تجعل الحزن إذا شئت إذا èèyàn kan ò lè ṣe kán mú jẹ tèmi gan mọ̀ pé kódà èmi gan mú fẹ́ pé sọ́yìn tọ́lọ̀ bá ní ọ̀sẹ̀lẹ̀ yìí ní ọ̀sẹ̀lẹ̀ máa tọ́wọ́ wa mí lọ́dún kan nǹkan kan bá ti ń gbà lórí tó bá ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn ni Allahumma ahsin aqibatana fil umuri kulliha. ونحن في وقت الطار láàrin yẹn wọn sára kí n máa ṣàdúrà lásìkò ìtọ ẹjẹ ń lé sí i kìí ṣe fún ìgbà tó bá tóbi dàbí ìrọsẹlú àsìkò ẹ̀yìndà fìtọrì yìí àsìkò ìtọrọ kọ́ni mọ́sọ́lá náà pípé àsìkò àdúrà àwọn yìí àsìkò ìtọrọ àsìkò tó fẹ́ ṣe ọwọ́ àṣekó tó ṣínú àbóṣe bó ṣe ń ṣínú àbò ṣe nígbà tó ti kéde ohun tó ṣe mu àsìkò ìfọ́ọ̀mù àsùgbà gbọ́ra kò sí sí tó bí lọ́wọ́ tí ò lè ṣe fún ẹ. bẹ́ẹ̀ وإذا سألك عبادي عني سألك عبادي أني فإني قريب أجيب دعوة داعي وإذا سألك عبادي dà láàmú òní sílẹ̀ ayé wọn bó ń gbé ọlọ́run jẹ́ ní tiẹ̀ parí àwẹ̀ yìí náà nǹkan kan dẹ̀ láàmú yẹn kátó wá sọ pé kì ṣe lọ́kàn sílẹ̀tì bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ bá ọlọ́run fẹ́ ríṣẹ́ tó bá parí ọlọ́run ìyàwó tó dà ẹni tó ti níyàwó tó púrúkúsì ọlọ́jọ́ gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àti tí ní kálukú ń tọrọ ọlọ́run tó ṣe ṣe fà á. àsìkò ìtọ́rọ̀ ascolta, ascoltone, ascoltatore. Tem a bola de tudo. E não só foi bilhaqim. Allah mandar-te. E para lá, não, não. Bem, lá se o Marlon diga como se sentir. أتهزأ بالدعاء وتزدري أما تدري بما صنع الدعاء سهام الليل لا تبطي ولكن لها عمل وللعمل انتظار wọ́n ti kọ́ ọ̀nà fáwọn ẹ̀ṣẹ̀ torí pé بالدعاء وتزدري أما تدري بما صنع الدعاء شو من طلب بسرعة على أن تنشي سهام الليل لا تخطي bí èèyàn bá ta fàlóru in tó súnmọ́ jù ní pé mo sọ fún àwọn èèyàn pé púpọ̀ mo wà ẹ̀dàpọ̀ ìfowó ilé náà màsáyé ló ń yẹ ẹ̀sùn dáàbò ti fà náà yẹn ká bá ń àwa gan fẹ́ ká gbà ìwọ tó wà bí wọ́n ti rẹ̀ ó wà wájú ọlọ́run kò tí ń rẹ ní tó gbọdọ̀ fún ẹ lówó owó sì lọ bẹ́ẹ̀ tọrọ wá ni ó fún ẹ ọlọ́run ni a plan of course ṣùgbọ́n ní ìrántí lọ́dọ̀ ọlọ́run kò tún wá ń gbọ́kàn lẹ́lòmíì kó o gbé e sọ́dọ̀ ọlọ́run kó ṣe أما تدري بما صنع دعاه صيام الليل لا فضي ولكن لها عمد وللعمد انقضاء بيا بان شدوى ìyẹn gbọ́dọ̀ ṣọ́mà àsìkò ẹ̀lú lásìkò kò síwà tọ́lọ̀wọ̀ nígbàtọ̀ alẹ́gbẹ̀ẹ́ máa ẹ̀sùn tó yẹ dáa òun ilé yìí bàbá wa tó ọ̀rẹ́ méjèèjì lóru láti gbàdúrà mùsí unaha ẹni tó ṣàbùsí ló ṣàìdá lọ́sàn bákan náà ọlọ́wà tẹ ọ̀rẹ́ lọ́sàn láti gba àdúrà láti forí jì ẹni tó ṣàbùsí tó ṣàìdá fún rẹ̀ ní kí ni ó lóru ṣùgbọ́n àwọn àsìkò káà fẹ́ bá àsìkò ọ̀la ni nínú ẹ̀ lásìkò Ramadan àsìkò ṣínú rẹ̀ àsìkò sàhóòrò àsìkò bárọ̀kà ní ìmọ̀ jẹ́ sàhóòrò náà ó sọ fún àwọn èèyàn jọ kan torí tó dé mi lójú ni o mo lè fẹ́ kó dáwọ́ náà lójú ni mo ní o lè bẹ ọlọ́run pé ọlọ́run torí pé wọ́n ló ní máa jẹ sàhúrì sòhúrì mo fi bẹ ọdá tó allahumma barik li ummati fi bukúrìà allahumma dáríkì ó máa ṣe bí ìbùkún ìyà àsìkò dájí ọ̀la ń bẹ ń bẹ tó fi sásìkò yẹn púpọ̀ ẹ wo ní ìsìn àsìkò gbàdé wà kékeré ò lè fi bàbá tí gbogbo ẹ ti gbóná ìtẹ́yìn kọ́ńgbà tẹ wà kékeré ìtàbáníkàfà ẹni tó ti tó fifty sixty wà wọ́ yóò dà wọ́n lọ́wọ́ bọ́lọ́n ti ṣe gbàdúrà ẹran ọba tí aláìsà fẹ́ búra ó wá ń búra pẹ̀lú irùngbọ̀n kó bá lè mọ̀ pé kò sí tọ́lọ́ ń pè lẹ́sìn tí ò sí àǹfààní rẹ̀ kúrò àdúrà ń kó sì tí wọ́n kú kiri ẹni ní ò pé tó wọ́n tọrọ lọ́dọ̀ tí ti gbàdúrà ẹgbẹ́ lọ́wọ́ àwọn rẹ̀ àwọn tọrọ tó ní bá fẹ́ jẹun irú nje sàrà oúnjẹ sínú ní ìsìn oúnjẹ nìkan ni máa ń wà lọ́pọ̀lọ́ ẹ̀ ẹlòmíràn wá jáde ní ọmọ bọ́ọ̀mù wà ní ráǹfààní kankan. so masala tó yẹ ká ṣe ìtìfáàtò lọ́kọ̀ọ̀rọ̀ ni o a o ìwọ náà wọ́n tá a sọ ìwé òsì ọ̀la ọ̀gbàdì àkókò onígbé jìnnà tí owó tí wọ́n bá jẹ nínú tóbi nínú tẹnu nínú tọwọ́ nínú tọ́ka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tí yóò wà jọ dà ní ẹbí attention sí ọ̀nì kí ẹ máa kí ọ kí ẹ bá ọ kí ẹ bú ṣe kí ẹ bá kí ẹ máa ka Quran bó ti fún wa bóyá ti ń parí ilé pẹ̀lú bó a ti fẹ́ bóyá o lè ṣe ọ́ láǹfààní kí ẹ ti gbọ́dọ̀ ka Quran bó o bá mọ́ ọ bí ọlọ́run fi sàánú wa ṣùgbọ́n kíkà Qur'an àǹfààní kan ní mọ̀rọ̀kóyí tahajjud kíkí àǹfààní kan ní ìmá bá wọn kí tarawih àǹfààní kan ní mọ̀rọ̀kóyí bá ní kù sọ́dá pọ̀ tó wò lérò tẹ́lẹ̀ pàápàá fẹ́ tó níyẹ tó fẹ́ lè fàdúà sépè fún àdúà sì ní ṣe alábi ni inú ọlọ́run máa ń dùn téèyàn bá tún bá ju ẹnìkan ọ̀kan yín lọ tó wá sọ nǹkan rẹ̀ nǹkan àmú rẹ̀ nù nígbà tó tún wá jákà fún òun lé ní nǹkan yẹn má lọ bá rí nǹkan náà nǹkan òun yẹn máa lọ láàrin gbó jìjìjì kò rí yẹn wájú kò rí yẹn lẹ́yìn kò ti tí ọ jẹ ló wá lọ háǹgì sábẹ́ gíga pé kò tiẹ̀ kú ìjọba lè tẹ̀lé ọ tẹ̀lé lọ bá rí nǹkan àmú rẹ̀ lọ yọ wá pẹ̀lú gbogbo tí ọ jẹ tó wà lẹ́yìn rẹ̀ inú rẹ̀ wá tó wá ní á ah, ọlọ́run ìwọlé rú mi èmi ní kí ni o èmi lọ́lọ́run rẹ̀ bínú ẹ̀yà ti dùn tó tún sì sọ náà ọlọ́run ní téèyàn bá tún bá tó padà sọ́dọ̀ ọlọ́run ó sá ẹ wá rí parí ọ̀rọ̀ kọ̀ọ̀lá ní fẹ́rẹ̀ parí mo rántí gàgà ọ̀rọ̀ ìmọ̀ wọ́lọ̀ ńlá láforíjì ìmọ̀ wọ́lọ̀ ńlá láforíjì kí ẹ mọ́jọ ìjálẹ̀ lọ́wọ́ lásìkò yìí tọ́lọ̀ bá ṣe rọrùn tó forí jẹ ọkọ̀ sí tí ó lè ṣe yìí àgbáàrù tí ìmọ̀ ṣe nà àgbáàrù tí ìmọ̀ ṣe kí ni ó tí ìmọ̀ ṣe ọlọ́lọ́lá forí jẹ kò ṣe sọ sí bẹ́ẹ̀ alábi má jẹ́ kẹ́nu rẹ̀ jẹ́ ní rúkun bẹ́ẹ̀ ní zikiri la ní tó wà wẹ́ẹ̀tì pẹ̀lú ọ̀tá subhanallah alhamdulillah allahu akbar afa yìí jẹ́ dákẹ́ ni kò sí problem èṣù kan wà tẹ́lẹ̀ bá sínú Ramadan tó lágbára lé lórí èṣù èèyàn tí a gbá lágbára lé èṣù èèyàn lórí akàdídì ká agbárò kan síwájú tagbára ní pé tàbá ṣọ́rọ́ fún ẹ̀dọ́dọ̀ ànábì ó dọ̀ẹ́ ṣùgbọ́n tó bá dúró lórí àwọn sọ̀hábà àbí lórí àwọn tàbí wọ́n gbé ànábì sallallahu alaihi wa ẹni tó bí takú olùdó ẹgbẹ́ man afẹ́dà àkírà tẹ́wọ́ ní dúnìá rẹ̀ ṣẹ́yìn rántí ẹni tó balẹ̀ ayé tó bọ̀ ọ̀run tí èjé nítorí ayé ẹ̀rù ni ó fẹ́ satisfy èèyàn kan ibi tó ti ń ṣàfihà èèyàn kan wá bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ rojọ́ ọwá dá a lò kí èsì pé bìtì náà ó ní ìdí gẹ́gẹ́ tó gbọdọ̀ dáná gbà àbá ẹnu ẹ̀yẹ́ tiẹ̀ máa kà bá ti kírun dá ẹnu máa kà á èèyàn yẹn ìkápẹ́ ẹ ló wà láti sọ fún òní dá ìkápọ̀ ẹ ló wà èyí ìtẹ̀sù ọkàn nìyẹn wà àti ìsẹ̀ àádàfọ́ bẹ́lọ́ a'udhu billahi minash shaitanir rajim ẹni tó yẹ pé èèyàn ló kó bá gbẹ̀yìn ẹni inú ẹ tó fi tó fi lùzù jù nìyẹn torí pé torí kò fẹ́ ṣẹ̀ mí ní ìsìn dáadáa tó wá ń ṣe oníláti fi ilẹ̀ ah inú tó fi lùzù jù lọ́wọ́ ọlọ́mọ ṣètò àbáyé torí nínú ẹ̀kọ́ àdìgbìlá àwọn masáìlú yẹlẹmú tìfàtù nọbọrọ ìlẹyìn alákọ̀ọ́kọ́ ni pé ká gbà wẹ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo tí ọjà wẹ̀ ká jìnnà nínú tí ọjà wẹ̀ ni ká máa sọ̀rọ̀ lọ́rọ̀ bí ọba ti ẹ̀ já màdíyá ló ti já màdíyá ó lè má jáde yóò ní ìsàsùgbẹ́ ẹ̀ lè dìde bí awẹ́ rẹ̀ kó wọ́n lè ládàá tòtí ẹ bá ní inú ẹ̀ kí ẹ máa wọ owó kí ẹ máa wọ fíì kí ẹ máa ta géèmù kí ló tún kí ẹ máa rojọ́ kí ẹ máa ṣe àwọn oríṣiríṣi rẹ̀ èyí tó dá àti gbogbo rẹ̀ ṣùgbọ́n ìtọ́ da àtàyẹ̀wò yẹn zẹ́wọ̀ sí fáwọn náà rẹ̀ yá ṣé pílánì tí mo tó kalẹ̀ kí Ramadan tó dé ṣé wọ́n rí ètò ìmọ̀ rẹ̀ àpáàní nínú àwọn pílánì yẹn pílánì wọn á lè fa Kùránì ní pé ìyẹn lè pílánì Kùránì fún ṣùkànnà láti parí ẹ̀ pàápàá bí ìjìnlẹ̀ táìmù sí ìyẹn lè fi lọ́nà kọ́ láàrin fọ́sẹ̀ kan so bẹ́ẹ̀ bá ń ka tẹ́tẹ́ ṣíìsì ìfẹ́fẹ́ jùsù lójúmọ́ yóò parí ẹlẹ́mẹ̀ ní ìjọ mẹ́fà ó sì parí ẹlẹ́mẹ̀ lónìí ẹ̀mà àrùn nínú Ramadan tọ́lọ̀ bá ṣe rán nínú ní ẹni ṣe ń gbé kí ẹ̀ka lẹ́mẹ̀ẹ́ta òbí ọlọ́run kọ́lọ̀ sí. anẹ́bí máa ń ka Kùránì gan ni o nínú Ramadan anẹ́bí máa ń ka Kùránì gan nínú dáadáa tó a máa ìmọ̀ ká púpọ̀ nígbà tí jìbìlì bá tún wá tó bá ṣe wọ̀n lárọ́ta wọ̀kẹ́ẹ̀nà ẹjùwàdà náà sí fi hàdà ṣá lásìkò yẹn bá ti wá tó ṣẹ́yìnà yẹ lọ́kọ́ jìbìlì yúdarí sọ ìkọ̀rá ànábì àmà náà wọn fún yẹn ní nǹkan púpọ̀ kánà ẹjùwàdà náà sí òun ló fi dájú ibi máa fún yẹn nǹkan ṣùgbọ́n tó bá dín lọ́rọ̀ nígbà tí Jibril bá dé tó yudari sóòlù Qur'an nítorí wọn ka so ó wá bí ọdún kan lẹ́ẹ̀mejì lànàbí fún wa pé ó dà pé àsìkò ti fẹ́ àsìkò ti tó bá wọn so ànábì ẹ̀ máa ka Qur'an lóru lóru púpọ̀ lóru bá bẹ̀rẹ̀ àwọn sálà fi tó kí wọn náà ṣe lọ́bẹ̀ lọ́ọ́ fi Ramadan ẹ̀ àti alhamdulillah ó ṣe ẹ̀fẹ́ di mẹ́ta bẹ ọlọ́run gbogbo tá a ti tó lẹ̀ bá a fẹ́ ṣe dáadáa tá a ti rí iṣẹ́ ọlọ́run dákúnṣe rọrùn fún wa o. ìdí yẹn gbọdọ̀ máa ṣẹ́ẹ̀kì gbogbo ìgbà ní bí ìdí wọn máa kọ́ lẹ́yìn. ẹni tí ò sì ní plan dákun lọ tún wò kò tí ì bọ́ báyìí kò bọ́ rárá ni o kò bọ́ rárá ni o kò bọ́ rárá ni o kò dáa ká máa rí mùsùlùmí ọmọ nẹsẹ̀ ẹlẹ́ níta kánikílẹ̀ ń ṣe wọ́n rojọ́ lásìkò yìí o kò tí ì bọ́ o fi ẹjọ́ yẹn lẹ̀ fẹ́rẹ́ yẹn lẹ̀. الشريعة والعلم مسائل يلزم التفات النظر إليها في رمضان كي سبجي نقو عصب طيب الرجل أقول ما سمعت وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين أو رجل واحد أجر شواسد ونبذل واحد اثنان ثلاثة أربعة فدابون هاتو بيري سيني داون بيري كوا تاوا فواني كي داون وطالان ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ní ìbéèrè ẹni tí housing fund so wọ́n ní dáhùn padà so housing fund nítorí táwọn padà down ọ̀rọ̀ insurance náà dáhùn health scheme so housing fund di pé wọ́n yá wọn kó fún yẹn bí mortgage ìyẹn ní láti understand bá ti ń ṣe kó tó jọ yẹn tó wáyé pé wọ́n kó fún ẹ lẹ́ẹ̀kan náà wọ́n gbọ́ wọ́n kó fún ẹ lẹ́ẹ̀kan náà báyìí pé gbà lọ́ọ́ fi léyìn wọ́n kó four hundred thousand bẹ́ẹ̀ ara wọn fi one percent lé ebe ní one percent four thousand naira rìbá ni ṣùgbọ́n tó máa sọ pé ilé iye tánjà ni àwọn ọ̀rà ìwọ máa sanwó fáwọn òun rajà ó tà fún ẹni eléyìí gẹ́gẹ́ bí aya project àbáàdàdà tó kí ẹ̀rọ housing fund táwọn àpéwò ni èèyàn ní láti mọ̀ ṣé bí ẹlẹ́ẹ̀kejì ẹ̀rẹ́ ti ń ṣe àbíkítà lápapọ̀ ẹgbẹ́ bíi tẹ́lẹ̀kejì gbé ìjọba ti ralẹ̀ àbó wò pé òun sanwó lẹ́ẹ̀kan náà òun máa gbowó yẹn lọ́wọ́ tiẹ̀ padà kò sí lẹ́kùfù gain principle ni pé wọ́n fara ní ẹlòmíì kò sí lẹ́kùfù gidi o gain pé ìgbòlè gain yẹn lè tajà ní times three years lórí àkàrà ṣùgbọ́n there is one principle wọ́n fara ní gidi o tó bá ti di pé ìfaradí tí wọ́n á bẹ̀ nígbà náà ni ó ṣọ́ra. So wá rà ní one naira ó ta fún ọ ní ten naira kò sí ètò kan wá ìwọ rajà lọ́dọ̀ ẹ̀ so housing fund yẹn ṣe bẹ́ẹ̀ ní àgbẹ̀ ẹ̀kọ́ ìdíkẹ́ ìyàwó ni láàrin ẹlẹ́ẹ̀kejì tẹ́tù ní kí n dáhùn òun lọ́rọ̀ halakọ̀tù zahab àwọn circular rings àbí ornament tó yẹ gbé circular tọ́ọ̀ anabi sallallahu alaihi wasallam nínú àdísí Bukhari àti Muslim gbà wọn ó sọ pé ẹ̀rí góòdù ó lẹ́tọ̀ fún àwọn obìnrin ìjọ mi wọn rẹ bá ní ṣùgbọ́n èèwọ̀ ní fáwọn ọkùnrin àwọn àfa anabi tí wọn arúbìnrin ìjọ kan tó gbé àwọn hẹlẹkọ àwọn circular ornaments dání so bóyá góòdù tán ṣe gẹ́ẹ́dì sí wa ṣìwárì ní bango gold tó yẹ pé ìsáfùlà náà ṣe gẹ́gẹ́ bí kíni o hearing tó yẹ pé fún ààrẹ nìkan lọ́wọ́ àsáfùlà tí èṣì fi wọ́n ṣe gbogbo ògbẹ̀ ẹ̀rọ àwọn obìnrin míì tí wọ́n ń ṣe kọ́lọ́ ń sáànù àfìtínà ni ilẹ̀ bá ti ríru yẹn gẹ́gẹ́ bí aṣẹ́wó lè yẹn máa ń pè wọ́n ṣàwọn pé ọ̀tọ̀ lè tí wọ́n fi kọ́ tó wá ní sáfùsá ìlú tí kò sáfùlà ẹni ṣe bí bẹ́ẹ̀ so o fi kékeré kọ́ o wá ní sáfù ṣùgbọ́n mi wà fẹ́ gbé gbogbo ẹ̀ yóò wọnú etí ẹ̀ lọ sáfù yẹn ríǹgì yóò wọnú etí ẹ̀ lọ ni náà wàá tó wá ṣe ti tàyàrà tàǹgà báyìí so irú àwọn bẹ́ẹ̀ tó bá jẹ́ pé is kind gold fún ara rẹ̀ ṣe é bá ní kódà irú àwọn ornament báyìí èyàn lè sọ pé kóbìnrin máa lò nípa àti màwọn tí wọ́n ń lò rẹ̀ àwọn aṣẹ́wó náà wọ́n lò nǹkan mẹ́wàá jẹ́ ọ̀tọ̀nú ẹ̀sìn torí àwọn tí wọ́n ń lò yẹn sọ pé fásitì kò yẹ ẹ̀kọ́ lọ lò bẹ́ẹ̀ yọ tán o ṣùgbọ́n torí àwọn tí wọ́n ń lò ẹ̀ torí pé tá a bá ti so lẹ́yìn bọ́ tá a táṣọ yẹn bá ya lórí lọ́kùnrin àbóbìnrin lẹ́yìn ọkùnrin torí obìnrin wọ̀rọ̀ bọ́ ṣé kò wọ̀rọ̀ ṣùgbọ́n lẹ́yìn bá bọ́ tá a sìn kí ìmáàmù crazy bí o ṣe jẹ́ kí ni èèwọ̀ ni onígbà ti mọ àwọn ẹni tó ṣe kí ni o alimọ́wò máa mọ àhàbà ẹni tó bá bẹ́ẹ̀ jọ lágbé ọdídé pẹ̀lú so so anábì wa lóbìnrin tó lo tó gbé dání góòlù tó wà sápúlà anábì wa sọ fún pé ṣé ó ti yọ zaka rẹ̀ àkọ́kọ́ nìyẹn ní ọ̀dá ni ọkọ̀ sọ ẹ̀rọ náà adáàbò zẹ̀fà àti ṣẹ́kàlà bá ní ọ̀hún bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì anábì wa ni mọ́nà àhàbà أن يحلي جاريته أو أهله بحلق من النار ẹni tó bá fẹ́ kó gbé kó fún ara ilé rẹ̀ àbọ́mọ rẹ̀ ní sákúlá fàyà tàbí jẹ́ ká pè iná tó rárá kó gbé góòdì fáwọn ọmọ rẹ̀ kó lò àáfàá bẹ̀rẹ̀ sí ní fi hàn máa hàn án lórí rẹ̀ àwọn afáàfin sọ pé torí zaka tí obìnrin ò tí yọ ni ṣé bá ní torí zaka tí obìnrin ò tí yọ ni ṣùgbọ́n ìdí mi rò pé ó fi mí lọ́kàn balẹ̀ ò ní pé góòlù wà pàmì síbi fúbìrin however hadith yẹn hadith yẹn ó kọ ìyálà lílo ni ó restrict bóbìnrin ó ṣe ṣe kí ni yóò ṣe lónìí torí bá nàbí sọ̀rọ̀ àwọn afáàfin jáde náà àdìsá nàbí ọmọ ń sọ kí ni kà pé. التحذير مقدم على الإباحة التحذير مقدم انتظار نفسه كان صوت يمشي تاري كي يا شيخ اي دنيا ماشي لا سوى تولي بتا باشينا وكوجا دتل سنه المنفي مقدم على المثبت المنفي in tó bá ti ní kéèyàn má débi nǹkan wọn la máa ń tẹ̀síwájú lórí nítorí kéèyàn ṣe gbogbo yẹn máa ní ìsìn wọ́n ti máa ń mú àwọn àtàwọn jáde góòdù ìpàmẹ́sì ṣé sákúlà yìí nìkan ti yẹn lẹ́la ó bí ẹ ló ń ká mí ìsìn bóbìnrin bá ṣe gbogbo báàgì rẹ̀ ní góòdù kò sí problem tó ṣe bàtà rẹ̀ ní góòdù kò sí problem kóòmù jẹ́ ọmọ bíi yarí tó ṣe ní góòdù kò sí problem ó tún ní gbogbo bọ́tìn aṣọ látòkèdè lẹ̀ góòlù ń fẹ́ ṣe kò sí problem àṣepẹ́ góòlù yìí ṣì wà pàmísìkù àṣepẹ́ di sàlá àkọ́kọ́ ń tọ́ka mutlak ìkejì ń tọ́ka kí ni o mọ̀kàyè so ẹni tó bá lọ sí ráyọ àwọn àfa mi na àlékún ṣùgbọ́n èyí tẹ́mi gbà débi bí ń sin lọ́ọ̀ni àwa lè fi pé dandan pé ẹni tó bá ti wá lò íńtánẹ́ẹ̀tì so mọ́ ẹ ló já sábò. nàbí sallallahu alaihi wasallam ń so náà mọ̀ ọlá ẹ̀sìn gbádùn òwe akẹ́ mọ̀ ẹ́ kẹ́nìkan mọ̀ rò pé táwọn afá ìta máa ń wá haram haram nìkan ni wọ́n wá rárá o ń bá wa fún ni pé ká má kó sínú ọ̀dà ni ọ̀fẹ́ náà mọ̀ fún ni ní ẹ lọ sí ti omi yẹ èmi ẹlòmí ọmọ bá wọn àbá àmọ́ ogun ẹlẹ́sìn ṣùgbọ́n àgbọ̀dọ̀ dé bẹ́ẹ̀ pípa dàmà ní tí wọ́n fi mọ̀ ẹ́ ṣe kò sẹ́ni tí ó mọ̀ ẹ́ jó àtẹ̀yíjó náà agbóhùn ọba tí wo bá ti pẹ́ díẹ̀ ní ọba mọ̀ ẹjọ́ láti bẹ̀rẹ̀ ó padà mọ̀ ẹjọ́ tó máa ń practice ṣé bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ò gbọ́dọ̀ practice irú yẹn torí bọ́ọ̀lù wọn dára fún yẹn ẹ̀rọ̀jọ́ wa dé wa ní à ah, kí ló dé bẹ́ẹ̀ bọ́ọ̀lù fi wá dá nǹkan yẹn kalẹ̀ tí ò dá lọ́mọ jẹ́ lẹ́dẹ̀ẹ́ Lọ́dí ẹ̀rí wa. Nọ́mbà wán. Ìbéèrè alákọ̀ọ́ nípa Kùrán kíkà. Ìgbé ṣé tí èèyàn bá ní bí ẹgbẹ́ ẹnìkan tí ẹgbẹ́ ó ti ṣáájú èèyàn kà. Bẹ́ẹ̀ni. Tí èèyàn wá fi torí ẹ̀ tí wọ́n máa fi wá sọ pé a máa yàní pé ṣé wọ́n lè máa ṣe. Ṣé competition náà nípa Kùrán? Ẹ lè ṣe competition nípa Kùrán. Kí ló fà á? Àyàbí ni Sọlá Alùsọ̀lá Hásàdà Ilé Àṣùnà sẹ́yìn. Kò sẹ́ni tí èèyàn máa jowú àbí kí ẹran ṣe kéta rẹ̀ àfihàn méjì kan rọ́júrò náà àtàwọn ọlọ́run máa ná fa àtọ́kọ̀ òfin sabilillah ẹni tọ́lọ̀ fún lówó tó wá nínú sójú ọ̀nà lọ́wọ́ tó yẹ fi ta àti tọ́lọ̀ fún ní àtàwọn ọlọ́run kọ̀rán bàgánà ẹ̀kọ́rọ̀ wà ní àlẹ́yìn wà tọ̀rọ̀ fàmì hàn ẹni tọ́lọ̀ fún ní kọ̀rán tó wá máa ka ìgbà alálẹ́ ń ka àbá mi lóyún ọgá mẹ́ta ọṣà mi ti pa mẹ́jọ báyìí rárá o tí o bá ti ṣe yìí mẹ́bẹ̀rẹ̀ ẹ̀ka ṣẹ́ẹ̀kì ìdùn ṣẹ́ẹ̀kì ìdùn alàdìbáyìí ọ̀hún ìjọ tí wọ́n sọ fáwọn èèyàn pé àwọn gbogbo àwọn sálàfà ń ka odidi kọ láàrin lóòrùn kan wọ́n sì rò pé ìtọ́jà àwọn sì gbìyànjú rẹ̀ wọ́n sì gbìyànjú omi wá àtijọ́ náà wọ́n sì ka odidi kọ láàrin àwọn adéjọ́ kejì ẹnìkan ní ṣé ìbò ní hàn bá dá lóhùn torí tọ́mọ́ ti ń dá lóhùn kí ní ìpara máa ṣẹlẹ̀ ìjọra ẹni lójú ṣùgbọ́n èyí náà ti sọ fún ẹ látàlẹ́ ẹ ti tó ẹ kò sí inú kẹ́ ẹ máa pé jẹ́ ẹ̀ka àti kí ni o abẹ́ ẹ̀ka àfáàṣẹ padà torí nísìnyí ẹ mò rí yan ká bàbá àánú dídí lálẹ́ ìwé kẹ̀jẹ̀ ẹ̀rọ wọn tí mo sọ ẹ̀ nínú àlùfáà sọ nọ́mbà ẹbẹrẹ kejì tó bọ sọ nọ́mbà tó ṣé àjọ ẹbẹrẹ yẹn àbí. ẹlẹ́kejì ni pé ṣé inú oṣù rọmọdán nìkan ni ó máa wà yìí láti dìfìtì eh, ṣètàn yàtọ̀ sí àwọn ẹgbẹ́ ní ọ̀lẹ́ wọn. ọlọ́ni iná wọn lè sọ afá bẹ̀rẹ̀ pé ṣé inú ṣètàn ni inú rọmọdán nìkan ni ẹni dìfìtì ṣètàn kò sígbà bẹ́ẹ̀ lè dìfìtì ẹ̀ ṣùgbọ́n bí mánì bá ti tó bẹ́ẹ̀ lè ṣe lè rí ṣètàn dìfìtì tó. ìtòṣẹlẹ̀ ni pé mo sọ kankan lálẹ́ ìjẹta àbíjọ́ ni wọ́n róṣù pé ọkàn yẹn sì tún bó ṣe gbọ́ pé róṣù báyìí you just feel that pé àmàṣà ah, ọlọ́run sàánú rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀dọ́ ni ẹ lè fi tìrẹ̀ pẹ̀lú téèyàn bá ṣe ọmọ ọ̀dẹ́ ọ̀nà tó bá yọ báyìí ṣègbọ́n ọ̀sán àbàbò mi kí ló fà ṣé ọ̀dọ́ so bí ìbá ti practice ìbá ti ń súnmọ́ lọ náà ń وني تعلمنا العلم لغير لغير الله فأبى العلم أن يكون إلا لله وني بتاكو كلون كوما أفوكو يكالي وفانا وامبنيو ṣùgbọ́n gbà tí màá yẹn wá dé tí màá gàgà bá dé kò ní dúró àyàgbọ́ ẹgbẹ́ torí ọlọ́run àṣepẹ́ tí màá bá dúró lára ẹ̀ tó tó ní jẹ́ màá fọlọ́run ló gbèjìnà sí àwọn nǹkan tó jẹ́ títí látara báyìí ń bóòlù ìjọ ọmọ ń bọ́ bẹ̀ ọlọ́dún wa ń máa ń zọlọ́ náà mi náà ṣètọ́ ni náà fún sọ́sẹ̀ ìdíláàrí náà ṣètọ́ ni wọ́n sọ́sẹ̀ ìdíláàrí náà wọ́n sẹ́mi ìrìnà tó ti bá ń sí yóò ṣe ṣàádà anytime ṣe bá ń sí yóò sì wọ́n ní nọ́mbà tó alaykum salaam wa rahmatullahi wa barakatuh. aláàṣẹ ọlọ́run bẹ́ẹ̀ àdíjà àbúhù rẹ̀ rẹ̀ àníbí láwọn méje kan bẹ̀ láàrin abẹ́bògì àlàáṣẹ́ ọlọ́ níjọ́ tí mìí sí bògì mi àfi bògì ọlọ́ nínú wọn ni ìmáàmọ́nà àdì olórí tó ń ṣe déédé olórí yẹn ó wá lè jẹ́ wọ́n náà lórí àwọn tọ́lọ́kù sí ẹ lábẹ́ ìmáàmù ẹjẹ́ máa mọ̀ máṣáláṣí wọ́ṣáàbù ọmọ ọ̀dọ́ nẹ́ṣà àti ẹ̀dà láti ìlà fẹ́wé láti inú láti kékeré rẹ̀ ó dàgbà sórí ẹ̀bá ọlọ́run trevance ẹ̀kẹ́ẹ̀ta yẹn ń gbé òun ti ẹ̀sìn náà bọ̀ láti ilẹ̀ tó dàgbà ó sì dúró tì kò kí ń wo blue film kò kí ń wo yellow film kò sí ń wo red film náà àti gbogbo àwọn kan yẹn wọ́n ti dá lórí fítọ̀ ó sì dúró lórí fítọ̀ wọ́n kọ́ dáadáa mẹ́rin bákan náà ọ̀rọ̀ jùlá ní sàhábà bìlá àwọn méjì tí wọ́n fẹ́ràn ara wọn nítorí ọlọ́run ìṣẹ́mà àlẹ́yìn wọ̀tára kọ́ ọ̀tẹ̀ fẹ́ràn kọ́ àlẹ́yìn orí ìfẹ́ràn ọlọ́run orí ìfẹ́ràn ara wọn nítorí ọlọ́run kò náwà nígbà tó ń jọ bẹ̀ nígbà tó ń sì kúrò orí ìfẹ́ràn ọlọ́run náà nínú wọn wọ́rọ́ jùlọ kọ́ ìkókò wọn àdàkùn bíl mẹ́sáàjì kí omi fíl mẹ́sáàjì ọkùnrin lọ́jọ́ pé ẹ̀mí rẹ̀ so mọ́ṣáláṣí láti wájú ẹ̀ súnmọ̀ ẹ̀fọ́ amásáláṣí gbé láti wo wọ́n máa sọ gbọ́dọ̀ gẹ́gẹ́ bí fa làṣọkọ ìmọ̀ àlẹ́ yàtọ̀ ló fi máa jù ọkàn rẹ̀ yàtọ̀ ló fi máa jù ìdá afárá jamiu tó bá jáde mẹ́ hàtà yàrá òdà àlejò ṣẹlẹ̀ padà yẹ́n kò lè jáde kò ní jìnnà sí masáláṣí tó lè lè lọ báyìí wọ̀rọ̀ jùlọ dàá tó mọ́ àtúntà tó máa ń ọkùnrin kan tó bìnrin ìdí mọ̀sán lẹ́ẹ̀kan obìnrin tó lẹ́wà tó nípò tó pè bó àṣìṣe náà tí ọ̀dà tó ló ń bẹ̀rẹ̀ lọ. wọ̀rọ̀ dúró dákẹ́ àǹfà kàmìyẹ̀mí ó náwó ọkùnrin tó náwó pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀ tó kù sí rẹ̀ òfin tí ò tó sì máa bí máa fi ṣe ìyá pẹ̀lú owó rẹ̀ wọ̀rọ̀ dúró dákẹ́ ọkùnrin kan ọlọ́run ọlọ́run tó wá di pé nígbà tó ṣe bá ìtújú rẹ̀ wá dá mi omi yẹn pẹ̀lú kọ ọlọ́wọ́ lọ́bi sí sábà fi gbé ọwọ́ tó ní ẹ̀mẹ́jì ó wà nílé gba ilé rẹ̀ yìí pẹ̀lú kọ ọlọ́wọ́ yàtọ̀ bá dé àti láyé bá gbà wọn pẹ̀lú àwọn owó rẹ̀ ọ̀gá náà sùn sáà náà tàà ní fún aláboyún náà kí ó ṣe náà fún àkàrí dáadáa ṣe ní ọ̀rọ̀ mọ́ gba lẹ́sìn fún wa gbogbo plan ta ní ọlọ́darí tó kárí ṣe kárí tó kó sí aláǹfààní gbogbo ìta àti ìlú dáadáa tó ṣe aláǹfààní ọlọ́run ṣàṣẹ rọrùn fún wa ó sọ ọlọ́run ọ̀sán ní ọmọ àná wà á láyé ní ọ̀sán.